pé àtàlágbàdé ìgbàkúgbà tẹ́ lẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé ìpè yóò sì dá ìgbàlagbà lókè ló bẹ̀rẹ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn. ẹ̀yẹ káwọn lè ṣáàyè sí ilẹ̀ tí mo ní ìmọ̀ lábọ̀ rẹ̀ láìsí ní fásitì. ìwọ̀n ìdílé ilé ẹ̀kọ́ ìdíjà tó ahli sí ní akẹ́kọ̀ọ́ yóò fi lójú fèrè tọ́lọ̀ ọ̀bà ní tàbí wà jẹ́ ìjọ ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele títí ìdáyé ẹ̀já rí ọkùnrin ọkọ̀ lẹ́yìn aago mẹ́jọ àárọ̀ ṣaago kan ní ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ètò orí àpò àyẹ̀kà kíkìrì fún àyẹ̀ máa ń wáyé láàárín aago mẹ́rin wákàtí mẹ́fà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 àdá ọpẹ́ fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ àti salatu fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn àwọn tí a ń gbé ètò àdínú yusurun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí àwọn tí a ń gba kíra wa pẹ̀lú gbọ́nà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ní ẹni so mọ̀dú yẹn ni pé topic tuntun mi kókó ọ̀rọ̀ tuntun mi ni mo fẹ́ bẹ̀rẹ̀ láti tún máa bá lọ òun náà ni asbáàbù rahmatillah àwọn nǹkan tó máa ń fa tí èèyàn fi ń rí ìkẹ́ ọlọ́run wàlá'ẹ́nàtùlọ́ àti tí ẹ ma fi ń rí ìjìnà sí ìkẹ́ ọlọ́run nǹkan tí ẹ ma fi ń rí ìkẹ́ ọlọ́run àti nǹkan tí ẹ ma fi ń jìnà sí ìkẹ́ ọlọ́run síwájú kí n tó ma bá ọ̀rọ̀ lọ tábà ń sọ pé arahma sọ nínú èdè lárúbáwá nǹkan tó túmọ̀ sí òun náà ni arrafa wal-lin wal-'atf òun ni pé tó bá ní arrahma òun ni kí èèyàn ó ṣẹ̀dẹ̀ fún nǹkan kí ó rọ̀ fún nǹkan kí lánú pẹ̀lú nǹkan tó ní lárúbáwá tí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n ń lágbájá pé all soft ó kọ́mọ́ pé ní rahma lean hmm, art so gbogbo ẹ̀ pátápátá kí wọ́n wà mazivu wọ́n tó ń pè ní rahma nìyẹn mezi rahma rahma ní ìjọba wọn tí wọ́n á ní ìkẹ́ nínú èdè yorùbá hmm. so àmọ́ tábà ń sọ pé rahma tábà fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba pé rahmatullah pé ìkẹ́ ọlọ́run ẹ̀rí pé níta fẹ́ sọ̀rọ̀ lórí náà ni asdabu rahmatillah àwọn nǹkan tó máa ń fa kéèyàn fi máa rí rahma ọlọ́run so tábà ní rahma sífọ́tún min sífàtìlá nínú àwọn ìròyìn ọlọ́run ọba ni ọlọ́run ọba bó ṣe ní orúkọ bẹ́ẹ̀ náà ló ní ìròyìn nǹkan rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn rẹ̀ náà ìròyìn rẹ̀ pọ̀ walillahi al-asma'ul husna ló wá ní mo ní àwọn orúkọ àwọn orúkọ tó rẹwà ló wá ní fàdé ọ̀dẹ́wò biha ẹ máa fi pè ní. kullu ismin gbogbo orúkọ min asma'illah ní orúkọ ọlọ́run ọba yatadamman sifa so ó kọ̀kọ̀ kan yóò ní ìròyìn nínú tàbá pọ̀lọ́wọ́ ní orúkọ ike olóòmí orúkọ rẹ̀ ní rahman bẹ́ẹ̀ náà tó ní nínú ìròyìn rẹ̀ náà ní rahman so tàbá pọ̀lọ́wọ́ bá ní al-ghafur inú ìròyìn rẹ̀ náà ní الغفار الغفور نور يعني المغفرة so gbogbo kọ̀kọ̀ kan tọ́lọ́wọ́n bá ń jẹ́ ó sì máa ń ní ìròyìn nínú ìròyìn yẹn sì ní sifatun haqiqiyya àwọn ìròyìn tó rí lè o ìròyìn gidi kọ́lá ìròyìn yẹn kò ṣe fi wé tẹnì kankan gbogbo ìròyìn ọlọ́wọ́ bá kò ṣe fi wé tẹnì kankan tó bẹ́ẹ̀ náà ni orúkọ ọlọ́wọ́n ọba kò sí fi wé ẹ̀dá kankan kódà orúkọ mi tó ṣe pé ọlọ́wọ́n ọba ń jẹ́ àbí ìròyìn mi tọ́lọ́wọ́n ọba ń jẹ́ tá a bá fi ń ròyìn ẹ̀dá mi a lè fi ròyìn a lè fi wíra wọn ẹ̀wọ̀ ọlọ́wọ́n ọba azza wa ó pera rẹ̀ ní ar-Rahman olúwa pera rẹ̀ ní ar-Rahim sọ́yà rí pé gbogbo ẹ̀ pátápátá rahman náà ni méjèèjì ló mọ̀ sọ arrahman arrahim àmọ́ kò sẹ́ni tó lè jẹ́ rahman kò sí ọlọ́wọ́n ọba ní jẹ́ rahman tó ibẹ̀ ni rahma ọlọ́wọ́n ọba orúkọ ọlọ́run òun ni arrahman sífà rẹ̀ náà tún ni arrahman sọ́dọ̀ làwọn fásitì mọ́ sọ pé arrahma tó máa ní ìkẹ́ ọlọ́run ọba sífàtún zàtíyà wọlfẹ̀ẹ́lìyà sífàtún zàtíyà ni sífàtún fẹ̀ẹ́lìyà ni yẹni pé ìròyìn tá a lè máa rí nínú záàtù ọlọ́run ọba ni ìròyìn tá a lè máa rí nínú záàtù ọlọ́run yẹni pé tó bá ní zaat zaat yẹni pé nǹkan tá lára nǹkan bá fẹ́ ròyìn so bẹ́ẹ̀ náà ni ìròyìn iṣẹ́ tó ọlọ́run tó wá tó ń ṣe ni ìròyìn iṣẹ́ tí ọlọ́run máa ń ṣe ni so ẹ woro tabani al-Ghafur ọba tó máa ń ṣàforíjì èyí òun nìsín ìròyìn iṣẹ́ nìkan ni ìròyìn iṣẹ́ ni àmọ́ tabani ar àbí ar òun kó iṣẹ́ sínú ó sì kó orúkọ sínú. so tábà ń sọ nípa rahma ọlọ́run ọba rahmatullah ẹni pé ẹ̀rípa ti fi tìsọ́dọ̀ ọlọ́run ni pé ìkẹ́ ọlọ́run àti ká nu àánú ọlọ́run ká sọ pé àánú ọlọ́run ọba. so tabani huwa rahman duniya wal akhirah rahman fi duniya wal akhirah ọlọ́run ọba lọba tó ṣe pé ìkẹ́ rẹ̀ yóò kẹ́yàn ní ayé yóò tó kẹ́yàn ní alkiyama yóò ṣàánúyàn láyé yóò ṣàánúyàn ní alkiyama so rahman yẹn òun náà ni pé àwọn apámọ wa ń ṣàlàyé pé àjọkẹ́ ayé yẹn ni pé gbogbo ẹ̀dá tó dá náà ni rahman rẹ̀ àánú rẹ̀ ló wà pẹ̀lú rẹ̀ kò sí ẹ̀dá tó dá tí rahman ọlọ́wọ́ bá kàn án ẹ̀rí ọlọ́wọ́ bá ń sọ ní suratul A'raf ó ní wa rahmati wasi'at kulla shay' wa rahmatī wasa'at kulla shay' wà ní àánú èmi ọlọ́run kò sí ibi tí àánú èmi ọlọ́run ọbọ̀ expand dé kò sí nǹkan yẹn kulla shay' gbogbo nǹkan ní èmi àánú èmi ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ̀ so torí pé rahman ló pé lára ẹ̀ ẹni pé táwọn bàbá wọn bá tó rahman ó ní ọba àjọkẹ́ ayé yẹn pé yarham man a'ta'ahu wa man kó ṣe dáadáa pẹ̀lú ọlọ́wọ́ bá ń lé ayé ọlọ́wọ́ bá ẹ̀sìn mọ̀ rí kẹ́ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò ṣe dáadáa ń lé ayé tí ò tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀sìn rí kẹ́ ọlọ́run lára rẹ̀ ẹ̀ rí lọ́dọ̀ rẹ̀ kí á so náà ni bá ń sọ̀rọ̀ nípa rahma àkọ́kọ́ fi ń ròyìn arahma wọ́n ní wà tọ́lọ́ máa ń ṣe fẹ́ dá rẹ̀ tó bá ní àrísìkí ó lè jẹ́ àrísìkí owó tọ́lọ́ máa ń ṣe àrísìkí owó fún ẹ̀dá rẹ̀ so gbogbo yóò inú àwọn ráhàmà ilé ayé ni ọlọ́wà ṣàlàáfíà àrísìkí ọlọ́wà tẹ́lẹ̀mílẹ̀ àrísìkí àlàáfíà ẹ̀rí ráhàmà ilé ayé ni ọlọ́wà ṣàrísìkí ọpọlọ ẹ̀kọ́ lágbájá yìí ah, ah, ọpọlọ ẹ̀dá nù èyí agbárí kọ́lọ́lọ́wọ́ àmọ́ ṣe àrísìkí ẹwà fún yà gbogbo àwọn nǹkan yìí àrísìkí ayé ni ọlọ́wọ́ àti àrísìkí yìí lómi yàrá ó ní yìí ọgbàjúmọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì lówó kọ́lẹ̀ nǹkan kan mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́ bá ń ka owó lówó wọn ní kà pé kó sì ní owó jà wọn tẹ́ ń kà káàkiri lọ ọlọ́run tó ń fi òfìsàrà tàwọn eléyìí ni kọ́lá yìí mà nínú àrísìkí tọ́lọ́ máa ń ṣe fún ẹ̀dá ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí arísìkí ayé ni tí wọ́n rí gbogbo àwọn arísìkí ayé yìí kò jọ Ọlọ́run ọba lójú kò jọ ọba lójú kò lójú so ẹ mọ̀ wọnú àwọn nǹkan tí Ọlọ́run ọba máa ń ṣe lárúsìkí fọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé Ọlọ́run ọba Ọlọ́run ní lillahi. ملق السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير ìwání èmi ọlọ́wọ́ bá ni agbára sánmà èmi nínú àwọn nǹkan tí mo máa ń ṣe lárúdìkí fún yàn òun náà ni ọmọ bíbí tó mo lè ṣáàzì kí ọmọ ọkùnrin fẹ́ lómi rẹ́kẹ́tẹ́ máa bùn yáhàbù ìmọ̀ yẹ̀ṣẹ́ ináṣẹ́n máa fún lọ́mọbìnrin rẹ́kẹ́tẹ́ máa fẹ́ lómi lọ́mọkùnrin rẹ́kẹ́tẹ́ ẹlòmí máa mixi àtọkùnrin àtobìnrin ní òbí ẹlòmí ìwọ̀n ẹja lòmọ́ yẹ̀ṣẹ́ wà á kí ìmọ̀ ní ìṣẹ́ lòmí ní àgàn sòrú ìyẹn nìsín bó ṣe wù mí ni mo ṣe ṣe ọlọ́run bá ní Allahu yabsutu rizqa liman yasha'u wa yaqdir lóra ní ènìyàn ọlọ́run mo máa ń tẹ arzikí mi kalẹ̀ fẹ́lòmíì tí ó arzikí yẹn ọkọ̀ pọ̀ ní rẹ́kẹ́tẹ́ wọ̀nyẹ́ kédèrú máa sọ̀rọ̀ àdéhùn rẹ̀ fẹ́lòmíì ẹlòmíì ò bímọ lọ rẹ́kẹ́tẹ́ ọlọ́run sì dín wọn ọmọ fẹ́lòmíì ẹlòmíì ò ní owó lọ rẹ́kẹ́tẹ́ ló sì dín wọn owó yẹn fẹ́lòmíì tó gbogbo àwọn eléyìí tá à ń sọ yìí arzikí ayé ni bẹ́ẹ̀ náà ni ọlọ́run á bọ́ ẹlòmíì làkàyè làkàyè pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún ẹlòmíì ní èyí tí ó pọ̀ tó gbogbo eléyìí rahma ayé ni ṣe wá rahma ayé yìí ẹni pé àánú ayé yìí ọlọ́wọ́n ọba kò sẹ́ni tí ò lè fún ẹ mo ṣàlàyé yóò fún kéfìrí máa ń yà ṣáwù lọ́wọ́n bá wípé tó bá wù mí mákàtí yìí nìkan fún yàn. sọ eléyìí túmọ̀ sí pé wọ́n mùsùlùmí tó bá ṣe pé àwọn ìkẹta ń ka ayé tó jẹ́ ayé yìí òǹdíwọ̀n tọ́lọ̀ ń bá kárí ara sọ́dọ̀ rẹ̀ yọnu sí i yọnu sí i bákan náà wọ́n tó bá sì pọ̀ tó ní kó pọ̀ lò dáadáa lò dáadáa torípò ló fún ọ kì í ṣọgbọ́n rẹ kì í sì lákàyè rẹ wọn ò ráwọn tẹjọ jẹgbẹ́ wọn ráwọn tẹjọ kẹ́kọ̀ọ́ ráwọn tẹjọ ṣẹ́ kọ̀léègì níbi nǹkan tó yẹ pé ọlọ́run sì ní kí wọ́n gbé pẹ́ẹ́lí ju wọn lọ tiẹ́ ju tiwọn lọ tiẹ́ dáa ju tiwọn lọ tó tó ráwọn kan tí wọn títí wọn náà tó dájú tiẹ̀ náà lọ ó rí àwọn kan tí wọn náà títí ẹ náà dájú lọ gbogbo eléyìí kò jọ ọlọ́wọ́n bá ní ojú so risk nǹkan ń lò fún nìyẹn rahma àkọ́kọ́ nù bákan náà wọ́n tún máa ń lo rahma wọ́n máa ń lo arahma wọ́n tún tún lọ kọ́ àlẹ́ mọ́tọ̀r mọ́tọ̀r òjò ṣé wọ́n pé mọ́tọ̀rù òjò yẹn tó bá tó pè ní rizq tó máa ń pè rizq ní ìjẹ ìmu ìjẹ ìmu inú èdè yorùbá nù wípé àwọn jíjẹ jíjẹ káàmù jíjẹ múmu lílówó bákan náà wọn máa ń lo rizq náà ní òjò òjò ẹ̀wù ọlọ́wọ́ bá ń sọ al-Qur'an ní al A'raf ní wa huwa alladhi yursilu riyah bushra bayna yaday rahmatihi lóra ní ìní ọlọ́wọ́ bá ni mo rán atẹ́gùn tó tutù bushra bayna yaday rahmatihi tó pé lẹ́yìn yóò jẹ́ atẹ́gùn yóò wá jẹ́ ìdùnnú bayna yaday rahmatihi lẹ́yìn ìgbà tí ìkẹ́ ọlọ́run ọba yẹn bá wáyé tán rahmat ọlọ́run bá ń sọ bí òjò lọ́lọ́run bá ń wí ẹni pé lẹ́yìn ìgbà tó jò bá rọ̀ tán wẹ́dà wà cool àwọn atẹ́gùn tútù ọmọ wa wá so ẹtún wọnú àyà mi náà nusratu rum olúwa ní fanzur ila athari rahmatillah kayfa yuhyi al-arda ba'da mawtiha inna fi dhalika ila muhyi al-mawta wa huwa ala kulli shay'in qadir olúwa ní fanzur ila athari rahmatillah olúwa ní ẹ wo àwọn ìkẹ́ ọlọ́run ẹ wo ìrípa ìkẹ́ ọlọ́run ẹni pé àwọn kan ti máa ń ṣẹlẹ̀ lórí ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run níbí ni pé ẹ máa wo erípa òjò tó bá rọ̀ ọlọ́run pé òjò rẹ̀ ní ìkẹ́ ìkẹ́ wo tí òjò bá rọ̀ kayfa yuhyi al-arda bọ́lọ̀ ń ṣe máa ń fi òjò yẹn jí ilẹ̀ lẹ̀ ba'da mawtiha lẹ́yìn ìgbà tí òjò bá tẹ́yìn ìgbà tí ilẹ̀ bá ti kú tán ẹni pé tójò bá rọ̀ sílẹ̀ lẹ̀ ilẹ̀ tó ti gbẹ tí ò ṣe wé ń lásìkò ẹ̀rùn ẹ sì rí àwọn kókó sì máa jáde àwọn irúgbìn oríṣiríṣi sì máa jáde láti lẹ́lẹ̀ nígbà fẹ́ ló bẹ̀ ni pé ìkẹ́ ọtọ́ bá ní rahma ọlọ́run a máa tún máa arózikì owó ọmọ ìkọlọ́run ṣe fún yàn bákan náà a máa tún máa òjò tó bá rọ̀ so nínú arózikì ọlọ́run ọba tó lọ́ máa ṣe fún yàn náà nínú rahma ọlọ́run ni so àmọ́ gbogbo eléyìí rahma ayé ni kàyé nù bákan náà tá a bá ń sọ pé rahma tutlaqu rahma ala aljanna ọmọ tó ń lo rahma ọlọ́run fún àlìjẹ́nà àlìjẹ́nà náà ni ọgbà ìdẹ̀ra níjọ́gbé ní alkiyama ẹ̀rígbà tó lọ́wọ́ bá ń sọ ní suratu al 107 ó ní ah, wa amma alladhina biyaddat wujuhum fafi rahmatillah hum fiha khalidun olúwa ní ṣe rí àwọn tí ojú wọn dúdú lọ́jọ́ gbẹ̀nà kìyàmà olúwa ní yawma tabyaddu wujuhun wa taswaddu wujuhun olúwa ní ọjọ́ kan bọ̀ wá ọjọ́ gbẹ̀nà kìyàmà ni tabyaddu wujuhun àwọn ojú kan yóò funfun ní wujuhun olúwa ní àwọn ojú kan wọ́n dúdú kiribiti olúwa ní fa ṣẹ̀rá àwọn tí ojú wọn tó dúdú yìí ó ní akafartum ba'da imanikum olùwànṣẹ́ rí àwọn ìyẹn ni wọ́n ṣe kèsì rí lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ ojú wọn wá dúdú fadhuqul adhaba bima kuntum takfurun ló wá ní ọyá o ẹ máa rí ìyà ọlọ́run látara pé ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àyà tó tẹ̀lé olùwàwá ni wàá mẹ́lẹ̀ ọ̀rìn náà bí yá dọ̀t ojú òhùn ṣẹlẹ̀ àwọn tí ojú wọn tó funfun gbòò níjọ́ yẹn fàfihàn rahmatillah àwọn ènìyàn àwọn wà nínú kẹ ọlọ́run fàfihàn rahmatillah àwọn wà nínú kẹ ọlọ́run ń fi ya kọlìdùn kódà wọn máa bẹ́ẹ̀ lọ gbére ni kí ni kẹ ọlọ́run bẹ̀ yẹn máa na aljanna tó tó bá ní rahma ní ọ̀dọ̀ ọlọ́run rahmatullah admana jannatuhu azza wa jal ẹni pé aljanna ọlọ́run ọba nìyẹn ìwáyà tí mo kà yìí ẹlọ́lẹ́ tábà lọ́wọ́ ní ibnu kathir awari ibnu abbas radiyallahu anhu wọ́n ṣàlàyé pé ó ní tẹ̀síwájú ó ní tẹ̀bùyọ́dù ojú òhà ó ní wàá mọ ojú òhà lẹ́sùn náà ó ní ọmọ ẹlẹ́rìí náà bí ọ̀dọ̀ ti ojú òun ti ráwọn tí ojú òun funfun nígbàgbọ́ ní alkiyama ó ní fahum ahlus sunnati wal jamaa àwọn ni ahlus sunnah àwọn làwọn tí wọ́n ń tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam ojú funfun gbòò nígbàgbọ́ ní alkiyama kọ́nà kọ́mọ́ ṣáà tí wọ́n sínú àwọn bẹ́ẹ̀ kọ́nà hmm. kọ́mọ́ jí ẹsẹ̀ wa kó lórí ìlànà náà tí à ń tọ̀ ẹ̀rí ogun wọn tó ti tọ̀ tọ ìlànà ahli sunna mùsùlùmí mùsùlùmí tó bá ń jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ oní sunna nàbí sallallahu alaihi wasallam kó tó lè jẹ́ mùsùlùmí gidi ẹ̀rí. àní ibn abbas sahaba nabi ni sahabiyun jalil tó ń ṣàlàyé ayé àtàǹkà yìí ayé wa amalladhina jaddat wujuhum oníṣẹ́ rẹ̀ àwọn tójú wọn dúdú tó funfun àbíyá